إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أتفني يا دولون الله بابا atọ̀rọ̀ ìfẹ́ àti ìgẹ̀fà nẹ́gbẹ̀wá Muhammad tí ọlọ́ọ̀bá tí ó tẹ tí ó gẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyóò tó wá di ọmọ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìdè kọ́lọ̀dé àjọ wà nínú wọn. gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe ní àná òní ní ọjọ́ kejì nínú Ramadan ti 2020 ti ṣe 1441 lẹ́yìn hijira nabi wa sallallahu alayhi wa sallam. ní èsì iná la bá ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àlejòọ́lá tá a bá débi ìwádìí ogún lórí máàlìkì yaomidi tá a ti ń bá bọ̀ láti bí ọdún mélòó kan. máàlìkì yaomidi yìí ọ̀rọ̀ orí ogún tá sọ lórí ẹ̀ òun náà ni tá pè ní tẹ̀rìtìbù àdáàtì yaomidi ما بين البعث إلى سقوط في النار أو دخول الجنة bóun ni àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ó sì ṣẹlẹ̀ tọ́lọ́ ń bá gbé wa dìde gbàrà níjọ́ àjíǹde yìí níjọ́ ẹ̀sán yìí níta àti láfẹ́ mẹ́nuba ń bẹ̀ náà ni pé àwọn ìṣẹ̀lẹ̀ bí ó sì máa fi ṣẹlẹ̀ ra wọn látìgbà tọ́lọ́ ń bá ti gbé wa dìde gbàrà títí tí ó fi wá di wípé ẹni tí àjẹ́nà wọ àjẹ́nà ẹni tí ó wọ̀ náà yọ̀ wọ̀ jẹ́ kí àjẹ́nà ṣe sọ wa. ọ̀rọ̀ ntí ọ̀sẹ̀lẹ̀ lọ àjẹ́nà àbí iná kò tí kàn wá sí ṣùgbọ́n ọjọ́ àjíǹde gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ ẹnu rẹ̀ ọ̀nà ní kàǹtìrìtì labádé bí bóò ni àwọn oríṣiríṣi tọ́lọ̀ sọ fún anu ni ó ṣe wá ní àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ní kò sí pé kan wá tó ó fi àwọn míì lẹ́kọ̀ọ́ dákọ wọn lóríṣiríṣi báwọn àdìsí yẹn ti wá nìyẹn àbí àyà Qur'an gbọ́ àwọn onímọ̀ ni wọ́n gbìyànjú wípé pẹ̀lú àgbọ́yé wọn sí ọ̀rọ̀ Ọlọ́run àtàwọn àdìsí yìí so àwọn eléyìí ni yọkọ̀ ṣáájú eléyìí lára ìgbìyànjú yìí náà ni àfàwà Dr. Galib Awaji tó náà ṣe nínú tírà rẹ̀ tó ń pè ní al-Hayatul Akhirah ìdí mẹ́ta ni ọ wá sọ àwọn ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ tó jẹ́ mọ́kàndínlógún ọ wá gbìyànjú lórí yìí títò lórí ara wọn ṣùgbọ́n náà ni àwọn míì náà bí ashkor nínú tíra rẹ̀ tó sọ pé tó pè ní alhayatul akhirah àbí yawmul qiyamati al-kubra ìgbéǹde al ìtọ́jẹ́ pé òní ọ̀gá jù so wọ́n ti àwọn tíra yẹn wọ́n dẹ̀ gbìyànjú lórí àtìkù àwọn ìṣẹ̀lẹ̀ yẹn léra wọn a ti sọ ní èsì mara ọ̀rọ̀ tá a sọ ṣùgbọ́n a tún fẹ́ máa bẹ̀rẹ̀ sí tó tẹ̀léra wọn torí ẹlẹ́ẹ̀kẹrin láládé àti ìparí ẹ̀ tí gbogbo olè wa wàá sọ sàjọ àti ní ká rìváìtẹ̀. alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ ṣẹlẹ̀ ó náà ní táǹpẹ̀ ní àlèbáàtú wọ̀nùṣù àjíǹde ipe ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti kú tẹ́lẹ̀ àjẹ̀mú tó ti kú gbẹ́mìí mì tẹ́lẹ̀ àwọn adábà àwọn ẹranko tí ọ̀sẹ́mi lára wọn tẹ́lẹ̀ tí wọ́n ti kú kọ́nà ó tún wá fi ẹ̀mí sí wọn lára tí wọ́n tún dìde pẹ̀lú ara wọn àti ẹ̀mí wọn nǹkan àkọ́kọ́ tí ọ̀pọ̀ ṣẹlẹ̀ ní ìjọ tọ́lọ́ ń pè ní mọ́ọ̀lìkìyàwó mi di òun ọlọ́run ni a ṣe yóò alágbára lórí ọjọ́ ẹ̀san àwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ ìtẹ̀mí míì ní ìtẹ̀mí tó ṣe pé wọ́n mọ̀ ṣe lọ gbére òṣùkú mọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ yòówù tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ó yá máa di ẹrù rẹ̀ dáadáa kó tó lọ láyé ìtẹ̀mí ìtìlẹ̀ ayé yìí ìtẹ̀mí kan ni ó nígbà tó bẹ̀rẹ̀ ó sì lásìkò tí ó parí tí ó parí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan tí ó sì parí pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sì ni àsìkò tí gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ lápapọ̀ àtìgbà tí ó parí lápapọ̀ ó ti wà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìsẹ̀mí gbére òun náà ni ìsẹ̀mí tàlìkìyámọ̀ tó ṣe wípé àwọn èèyàn wọ́n mọ ṣe ìsẹ̀mí lọ gbére láéláé àjíǹde yìí tọ́lọ́ ọkọ̀ jíwa gbàràmù lọ́lọ́run rí fáàtì nínú Suratul Nahl àyà 38 sí 40 lọ́lọ́ọ̀bá ń sọ wípé wà á sàmú billahi jahda aymanihim àwọn káfìrí ni wọ́n ń búra níbúra gidigidi tí wọ́n fi gbogbo ara bú gbogbo bí wọ́n ti lágbára tó nípa ìbúra àti tí wọ́n fi lè kan fámọ́ ìbúra ni wọ́n ń ṣe ẹ sì mọ̀ pé nígbà yẹn bá ń bá yẹn ẹnìkejì rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ń bá wa dùn lẹ́mìí tó ga lẹ́mìí ẹ̀ tọ́fẹ́ kọ́ gbàǹgbọ́ ìgbà náà lèyàn máa tẹnubọ̀ fúra ní ìbúra òdodo àbí ìbúra èké bákan méjì náà ni ẹni tọ́fẹ́ sọ̀rọ̀ òdodo tẹ̀mítẹ̀mí yóò fi búra ẹni tọ́fẹ́ búra èké náà yóò dìmọ̀ pé kèé ló ń fẹ́ ṣe ṣùgbọ́n fẹ́ kẹ́ni yọ gbàǹgbọ́ ló fi búra kùn ọlọ́ni wa aqsamu billahi jahda aymanihim àwọn káàbìrì ni wọ́n búra lẹ́yìn tó ṣe yí pé ó dógóńgó ń pa bíbúra wọ́n sọ pé láàyè bá àkúrò ọ̀hùnmọ́ ìyẹ̀mú ọlọ́wọ́ bá ò lè gbé kò ní gbé ẹ́ bá ti kú kò ní gbé dìde tiẹ̀ ti tán nìyẹn ọlọ́run ọ̀rọ̀ orí bí wọ́n ti rónì ọlọ́wọ́ bá àlejò ọlá ọsọ pé bàlá ọ̀rọ̀ orí bí wọ́n ti rónìyẹ wà á dání alẹ́ yìí akọ àdéhùn ni lọ́dọ̀ ọlọ́wọ́ tí ó múṣẹ ipò òun ó jẹ ẹ̀dá dìde walakinna akthara nnasi la ya'lamun ṣùgbọ́n ìtọ́pọ̀ jù náà àwọn èèyàn kò yé wọn tí wọn ò ní máa ń pa rẹ̀ ní. sọ ọlọ́wọ́ ó fi yìí pé àjíǹde ọ̀ ń bẹ níjọ́ ń bẹ eléyìí náà nígbà tí yọ́ọ̀mù díìnì tó bá dìde tọ́lọ̀ ní kì yá omi di òun lọ́lọ́n tóun ó ṣe ń tọ́ba wù níjọ́ àjíǹde ẹnìkan ò lè ṣe ń tọ́ba wù òun lálágbára níjọ́ àjíǹde ó ní ọba òótọ́ níjọ́ àjíǹde. nu àyà mi nu suratu alhaj àyà keje mẹ́ àti ìkẹfà sí keje ọlọ́ni وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ọlọ́ni ẹlọ́mọ̀ wípé dájájú ọlọ́ọba ni ọba òdodo وأنه يحيي الموتى òun náà ni ó sì jí òkú dìde وأنه على كل شيء قدير òun sí ló ní òun ló ní ìkápá lórí gbogbo nǹkan pátápátá tó ti pé àjíǹde kan jẹ́ kan bẹ̀ ni kì í ṣe òun nìkan ní sí ọlọ́run ọlọ́run bá ní ìkápá lórí gbogbo tó bá wù láti ṣe àjíǹde wá jẹ́ kan bẹ̀ ó sì jẹ́ ti ọlọ́run bàlìkọ́lá tó ní ìkápá lórí ẹ̀ ọlọ́run tó wá bọ́rọ̀ rẹ̀ ọlọ́run tó ń bá ọ̀rọ̀ lọ wípé wà á nà sáà àti àtìyá tó ń láàrọ̀ ìbàfihàn dájúdájú ọjọ́ jíǹde tọ́lọ́ ṣe láti rìn àti ní ń bọ̀ ní láàárọ̀ ibà fi ha kò sí èméjì ń bẹ̀ nípa pé ọjọ́ tí ó dé ní wàá ná la àyẹ̀bọ̀ àtúmọ̀ ń àti ọlọ́wọ́ bá ọlá gbogbo ọ wà nínú sàárè pátá ipe ìtẹ̀mí yóò tún padà sára ọmọ ẹ̀dẹ́ ènìyàn sára àdìjànú àti sára àwọn dábà eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ níjọba àlìkìyàmà ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìṣẹ̀lẹ̀ tá a pè ní alhashir alhashir òun náà ni pé ìkójọ lẹ́yìn ti ṣẹlẹ̀ tọ́lọ́ ti jí ẹ̀dá tọ́wà tí kálukú wà ní ààyè tọ́wà so àjíǹde yẹn nùṣúrù tó sẹlẹ̀ síwájú kí háṣírù tó sẹlẹ̀ ṣùgbọ́n nùṣúrù yẹn òun papọ̀ ni nùṣúrù yẹn náà ni pé ààyè ibẹ̀ náà ni wà ti oníjẹ́nu náṣàrà nínú èdè lábá ní kí nǹkan fọ́nká báásù ìníkájí nǹkan dìde nígbàtọ́lọ́wọ́ bá bá wá wa dìde ohun kálukú kọ́kọ́ tún wà ní ààyè ibi sàárì rẹ̀ bí sàárì ohun bá ti fọ́nká wà nàìjíríà london ẹni wà saudi arabia ẹni wà lọ́sítrélíà allah akbar ẹ̀ńtọ́ wà ní odò ẹ̀ńtọ́ wà ní ẹ̀ńtọ́ yẹ pé òkú rẹ̀ ní odò lọ́wà ẹ̀ńtọ́ yẹ pé lórí ilẹ̀ lọ́wà kálukú wà ní ààyè ibi tó wà yẹn iná làásù ní alìbáàtù wọn nùsù alìbáàtù ẹ̀mí padà síbi ara ó tún sẹ̀mí padà bó ti wà nílé ayé ànùsù kálukú sì wà láàyè tọ́fún káyẹn lọ́nà ọba fi ń sọ fún wa inú zúrátù sókúrò ìpè wàlẹ́bí na zálámínà sàmà ìmọ̀ àǹbẹ̀ kọ́dárì fa'anṣarina bihi balidatan maitan kadhalika tukhrajun Allahu akbar ọlọ́run ní òun ọlọ́run ló ń sọ omi kalẹ̀ ní sánmà ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ń sọ bàbá àwọn kíkọ̀ lọ́dọ̀ tiwa ọlọ́run bá ń sọ kalẹ̀ ní ìsọ̀rí ìsọ̀rí bẹ̀kọ́dàrí pẹ̀lú gẹ̀ẹ́sẹ̀ẹ̀tì látọ̀dọ̀ ọlọ́run ipé ìwọ̀nba omi tí ó sọ̀kalẹ̀ rèé ọlọ́run nípa àyíṣáyí náà bí i ìbálẹ̀dàtà mẹ́ta àwọn ọlọ́run tó wá fi sọ àwọn ìlú kan tó ti dòkú tẹ́lẹ̀ a fi sọ wọ́n jí kókó tí ò ti wù tẹ́lẹ̀ a tún jẹ́ kó jí padà ẹ wàá rí kókó lọ sàlàlú láàyè tí kókó ti lè wù ti nàìjíríà ó wù ń bí ààyè rẹ̀ ti gánà ó wù láàyè rẹ̀ ti Australia wù láàyè rẹ̀ ti Amẹ́ríkà wù láàyè rẹ̀ ti Canada wù láàyè rẹ̀ ọlọ́ba sọ pé kága àlìkà tó kọ́ra jù irú ìbámu sí léyìí bẹ́ẹ̀ náà láti gbé yìí dìde níjọ́ ìgbìlẹ̀ àlìkìyàmọ̀ láàyè tí kálukú wà nínú sàárì tọ́wà ọlọ́ọ̀bà àlìkìọ́lá ọba tó ipe òun ọlọ́run ọba àlejò ọlá òun ó gbé ibi tí kálukú wà náà ni ó kọ́kọ́ dìde náà o náà ni ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tá a pè ní àlìbáàtù wọn nínú ṣó àjíǹde àti fífọ́n ká ilẹ̀ níbi tí kálukú wà. so lẹ́yìn ìgbà náà ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀wọ́ àṣẹ pè lẹ́yìn ìgbà tí kálukú bá ti dìde kálukú he ìmọ̀lélẹ̀ kálukú dìde nù sáré kálukú tún wá gbára jọ sí ààyè tó yẹ kí ọ náà balẹ̀kọ́lá ó ti fẹ́ ṣètò fún ẹ̀dá. ìyẹn ni wọ́n ń pè ní arúgbòlì marshal àwọn mọ̀lẹ́kà wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n máa dà lọ síbẹ̀ sí arúgbòlì marshal yẹn tó ṣe yí pé kálukú ọmọ lọ táwọn mẹlẹ́kọ̀ ọmọ tẹ̀lé wa lọ sí ibi tọ́lọ̀ bá ti fẹ́ kákójọ. àlìbáàtù àti nùṣù ọyàtọ̀ sí háṣírù o ẹ̀ ọjọ́ àjíǹde náà ni. sẹlẹ̀mí ti bá ń tún Qur'an olùmọ̀ọ́tú gbogbo ẹ̀ náà sáré lọ́dọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ wà ẹ̀mí padà sí ara kálukú wà ní ààyè ibi tí sàárè rẹ̀ wà alhashiru kálukọ́ wa dìde táwọn mẹ́láìkọ́ ọmọ tẹ̀lé wa ọ̀nàrè ọ̀nàrè ọ̀nàrè ọlọ́dàkú jẹ́jọ́ náà dá fún wa ọ̀la ti tó rọ̀ láàánú rẹ̀ lọ́lọ́run fi sọ fún anu suratul maida aya 96 wípé wattaqullaha alladhi ilayhi tuhsharun ọlọ́run ọlọ́run tó ṣe wípé ọ̀dọ̀ rẹ̀ lágbáyín jọ sí ọ̀dọ̀ ọlọ́run lágbàáyé jọ sí ìlẹ́yìn tó ṣàrù so ìgbàjọ nìyẹn so ọlọ́run bá lè kí ọlá ó tún sọ fún anusọ́ àtò káhà àyà forty seven tó wà ń bẹ yìí pé wàyà ó yìí ló lè jìbá láwàtàrà arúgbọ́bá àrízàtàn wàhásàrì náà hum falamnugadirimini hum àhádà lọ́kàkọ́ ọlọ́run jọjọ́ náà dá fún wa. ọlọ́ni wá yẹ́wọ́ mọ́ ìṣẹ́ ìjírò lè jí báàlà ọjọ́ ń bọ̀ níjọ́ àjíǹde tá a máa mú òkè rìn eré tí ọ̀sà tẹ́lẹ̀ yọ́ máa sá eré wọ̀tára arúgbọ̀bà àrìzà yọ jáde tí wọ́n báyìí wọ́n àṣàrì náà gba ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọ tó di bí wọ́n ti fọ́n káàyè oríṣiríṣi àtún wàá gba wọn jọ sójú falamnuga adiri minihum ahada Allahu akbar ọlọ́ọ̀bá alikiola ó ní àní fi ẹnìkan kan lẹ̀ nínú gbogbo wọn kọ̀sẹ́nì kankan tí ó mórí gbọ́mọ́lọ́n lọ pé àwọn ah, wá sápamọ́ bì kan sínú ilé kan àbọ̀ sápamọ́ síbi igi kan àbọ̀ sápamọ́ síbi òkè kan òun ọ̀bá wọn ti ń sáré lọ sí ibi tí wọ́n ti ṣèdájọ́ kọ̀ bá wọn rìn lọ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ lálẹ́kìyà wọn. anabi wa sallallahu alayhi wa sallam ọsọ nu hadith wa nu sọ Bukhari àti Muslim tí Aisha radiyallahu anha àtọ́gbà wa olóńgbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti sọ pé yuhsharu an-nasu yawma al-qiyamati hufatan uratan ghurla lọ́n dáa fún jẹ́jẹ́ náà dáa fún wa o ọlọ́run bá àlékè ọlá yóò kó àwọn èèyàn jọ níjọ́ àjíǹde hufatan tí wọ́n wà ní òwò ọmọ ẹ wọ́n wà ní hufatan etí òwò bàtà rárá uratan tí wọ́n wà ní òhò gurlan adọ̀dọ̀ kí ẹ ti rẹ́kù níbi nǹkan ọmọkùnrin ọmọbìnrin wọn jọ kìnìún àná tí ó tún padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì jí wọn dìde so bẹ́ẹ̀ náà ni ó sì gbá wọn jọ so ìgbájọ yẹn òun náà ni àánú sọ́sọ́ àwọn ọ̀dọ́ pé yóò ṣàrù náà sùn yá ọmọ ìlẹ̀ yà á so ọlọ́run gbá wọn jọ lẹ́yìn ìgbà ọba jí wọn dìde tán yóò tún gbá wọn jọ níjọ́ ìjà kìyàmà tó yẹ pé fòfá àtàní so wọ́n wà lẹ́yìn tó ṣe pé ọwọ́ bàtà ọ̀rá àtàní tí wọ́n jẹ́ ẹ̀ńtọ́ ní òhò ìhòrò láàánú tí àdọ̀dọ̀ ó sì wà lára wọn yẹn ni pé n tó bo nǹkan ọmọkùnrin wọn tí ẹ tẹ̀lé kùn bẹ̀ tẹ̀lé ọlọ́run tó dá padà sáàyè. lẹ́yìn ìgbà tí yẹn bá wá ṣẹlẹ̀ ìyẹn ìgbàjọ ọwọ́ àpò ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tá a pè ní wùkú fòlẹ̀ kálíkì bílímọ́ kẹfì awìlmáṣà dídúró táwọn èèyàn ó dùn sí ààyè ibi àkójọ yẹn ìṣẹ̀lẹ̀ kan náà lọ́tọ̀ lòun náà ìpè ẹ ti débi tẹ́ ti gba ìṣirò sẹ́ ṣùgbọ́n ẹ dúró ọwọ́ ọ̀dún yẹn ìṣẹ̀lẹ̀ kan lòun náà fúnra ara rẹ̀ òun náà nípa dúró sí ààyè sọ pé ọlọ́ọ̀bà àlejò láti pèsè rẹ̀ lẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ipe ibẹ̀ láti ṣe ìṣirò sẹ́ ibẹ̀ ló ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá ààyè yẹn yọ wà kún fọ́fọ́fọ́ fún àwọn èèyàn àti àlìjẹ̀nú àtàwọn adábà àwọn ẹ̀dá míì náà tó yẹ pé àwọn náà tún lẹ̀ ní ẹ̀jẹ̀ tí ń rìn lẹ̀ àwọn ẹranko ìbẹ̀rù ó bu ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ó súnmọ́ agbárí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ogun ó bu ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìbámu sí bí iṣẹ́ ẹ̀kú wọn bá ṣe rí ẹni tí ó dé kókósẹ̀ ogun ó kókósẹ̀ ẹni tí ó gbòdé orúnkún ẹni tí ó gbòdé bàbá àdì ẹni tí ó gbòde igbáyà ẹni tí ó gbòde etí rẹ̀ lóríṣiríṣi ní ìbámu sí kálukú bá ṣe ṣe aburú sí dákun kó kí náà fún wa wa. ibi ó ti gbá wa sí yẹn kan ni tí ò ní sí àmì kankan pe téèyàn yìí pé àmì mọ̀rẹ́ fi dábì mọ́ àyè lágbájá mọ̀rẹ́ ń jọun kò kò ní sí àmì kankan níbẹ̀ ọlọ́ọ̀bà àlekèọ́lá ni ó gbà àjọ síbẹ̀. lẹ́yìn ìbàdàn lọ́wọ́ kú ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní ta pè ní tóòlù mọ́kútẹ̀lẹ̀ kálíkì tìlì mọ́kútẹ̀lẹ̀ mọ́rọ̀ tìlì kùlà. ìdá bá ti láa kóra dúró yẹn káwá tún wá jẹ́ kóra dúró wa ká tún wá pẹ́ńbẹ̀ kánrin kété bá ń retí ìdájọ́ ìṣẹ̀lẹ̀ míì fún un ọ̀tọ̀ ni kéèyàn dé bus stop kọ́kọ́ òde lójú ẹ̀yẹ kéèyàn máa bá mọ́tò lọ àbí kí ó ti bá mọ́tò ńlẹ̀ ọ̀rẹ́dì ọ̀tọ̀ ni kọ́ wá retí re mú pé mọ́tò fẹ́ẹ̀ dé mọ́tò fẹ́ẹ̀ dé mọ́tò fẹ́ẹ̀ dé ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so bàbá ti kóra tọ́lọ́n bá kó wa jọ ìjọba àdìkìyàmọ̀ tó bá ti jí wa kálukó wà láàyè rẹ̀ lẹ́yìn ìgbà náà kálukó dìde àmìlẹ́kọ̀ọ́ tẹ̀lé wa lẹ́yìn tá a ti sarajọ ńgbà bá tún wá sarajọ tán yóò sọ wá di wípé lẹ́yìn ìgbà náà kálukó dùn ó yóò wà lóòrò lẹ́yìn ìgbà yẹn yóò sọ wá wà lóòrò ń pẹ́ tí ọmọ ìdájọ́ ọlọ́run ńgbà tá a wá wọ̀ lóòrò pípẹ́ yìí ìgbà náà ni òun gbẹ yóò mọ̀ gbẹ kálukú. ní ìbámu sí ìṣesí kálukú ìbẹ̀rù ó sì bò wá dàrú yóò bọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn dàrú nítorí pé dídú èyí ti pọ̀ jù ọmọ ti kí ni ìṣirò ọjà sí kí lọ́lọ́run ó ṣe pípẹ́ ìbò ni ó ṣe gùn tó ọlọ́ọ̀bá nìkan lọ́mọ̀ọ́ ṣùgbọ́n ká má gbàgbé pé ọlọ́ọ̀bá lè gbọ́ káàlì sìkánà sí mi máa kẹrù tó ọjọ́ kan pé lọ́dọ̀ ọlọ́run bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn lè máa ṣírò ṣùgbọ́n bá jẹ́ ọjọ́ kan láyé lò lọ́hùn ó ju ẹgbẹ̀rún ọdún tá a lò lé ayé lọ ṣùpọ́lọ́n dákun kọ́ sànù wa o yóò yẹ láti fi sọ síwájú pé ara tá a lò jọ bìlẹ̀ kìámà ara tá a lò lé ayé náà ni ṣùgbọ́n chemical composition rẹ̀ ó ti yàtọ̀ pẹ̀lú ẹ̀rí taari nínú àwọn síra ọlọ́run àti sínú àrẹ sọ̀sálà ara wọn ó tún ti lẹ́mìí gbígbàyà sí ju ti tẹ́lẹ̀ lọ kọ́lọ́ńdà fún wọn sì alẹ́ ní ìyá o ìyẹn bá ti jẹ́ ẹni ìyá ara rẹ̀ náà gbàyà nù. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nígbà tá a bá ti dúró pẹ́rẹpẹtẹ táwọn àbọ̀ síbi ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún níbi haud omi adágún tọ́lọ́ ń ṣe fún anabi wa sallallahu alayhi wa sallam sí gbangba tààlì kìyàmù ibi tá a fẹ́ ṣèdájọ́ adágún omi kan bẹ́ẹ̀nbẹ́ fún anabi wa sallam so tọ́yẹ́ pé a lọ mọ ọmú ń ṣùgbọ́n àwọn múmi ní iná ni wọ́n mu omi yẹn so òun ni haudu anabi wa sallallahu alayhi wa sallam nígbà tó ti di pe didu o a ju o ti pẹ́ tá à ń retí ìdájọ́ lọ́dọ̀ gbogbo òṣèṣì wa ti yi pada ṣùgbọ́n bá kú lórí súnà anabi wa sallallahu alayhi wa sallam tí dada aládàdálẹ̀ ti o change yọ wà bi haudu anabi sallallahu alaihi wasallam yóò sì mú ń bẹ̀. wípé àárí anabi sallallahu alaihi wasallam ìfọ̀kànbalẹ̀ kanu pé anabi a omi inú omi tọ́lọ́ sí ẹ̀ka tọ́lọ́ tí wọ́n anabi níjọba náà pé ká ń inú yẹn ó da so onáà ní kíkà mú bí haudu anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá àdékẹ́ọ́lá gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ àti haudu tiẹ̀ náà fún àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n tẹ̀lé ẹ̀sìn tó mú wá àwọn náà ni wọ́n wàá máa mu nínú haudu wọn. ọ̀sùn wa nù àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam nínú sọ́yìn muslim tó jùṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó fi rìn lẹ́bẹ̀ pé òun ní haud haudu òun aṣẹ́dùbáyá dominant tẹ́lìjì ó ní ó funfun ju bí ice block lọ ó funfun ju yìnyín lọ yẹn pé ọmọ lómi yẹn wà á mínà làásẹ̀lẹ̀ ó sì dùn lẹ́nu ju oyin lọ. so òtí ọlọ́run sallallahu alaihi wasallam ó tún ròyìn rẹ̀ yìí pé wà á nìyá tu asfaru mi ní adẹ́dì nùdùn àwọn ife tọ́lọ́ọ̀bà àlìkíọ́lá tí ó kó lẹ́njọ́ náà a máa fi mú òǹkà rẹ̀ ju òǹkà ìràwọ̀ tó ń bẹ́ ń lọ. yẹnni kọ́ pọ̀ rẹpẹtẹ kálukọ́ ọmọ mú tiẹ̀ tí ọmọ fi mú mi. ànábi wa sallallahu alaihi wasallam wa sọ pé ṣùgbọ́n o wáyé ní ilá àsùdùn náà sàánìkú àwọn èèyàn kan bẹ tí mo kọ bí wọn kò tí wọ́n mọ̀ sí débi háùdù mi wọ́n mọ̀ débi ibi omi adágún tọ́lọ́ ń ṣe fún un àwọn yẹn wọ́n kàn gbáwọ̀ mùsùlùmí wọ̀ ni kò yẹ ṣe mùsùlùmí àbí mùsùlùmí ń bídíà tó ti change internet sọ̀tàlàn tó mú wá. so kò sí ọlọ́run sọ̀tàlàn àwọn tàbí wa abilé ìgbé sọ́ọ̀mọ́ dá wọn mùsùlùmí mọ̀ ní sọ́ọ̀mọ́ dá wa mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àdéhùn sọ̀tàlàn sọ pé bẹ́ẹ̀ ni òun ọmọ dá yín mọ̀ torí pé àmì ti ń bẹ lára yín àmì láti orí pa àlùwàlá tẹ̀ ń ṣe nílé ayé.

lẹ́yìn ìgbà táwa ti dúró pẹ́ àwa máa mú níbi omi ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé ànábì ọlọ́run kọ̀ọ̀kan ọlọ́run ó ṣe háùdù tiwọn náà fún wa ọlọ́run lọ́ máa mú níbi háùdù ti ànábì wọn. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni dídúró tí àwọn èèyàn ó tún dúró lẹ́yìn ìgbà bá mu háùdù sábà mú mi háùdù tán á tún wá dúró kánrin kése táàtún wọn rí sí ìdájọ́ lọ. ẹni tí ò rí háùdù mu kò sí ti ọ̀rẹ́ ní lóǹgbẹ bó ṣe dúró ta kọ́kọ́ yóò tún dúró ti ìpele ẹlẹ́ẹ̀kejì tí ó sì nǹkan kan tí ọ̀rẹ́ lóǹgbẹ tó ń bí òun ó ṣe súnmọ́ agbárí tó so àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó dúró níbi ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹfà yìí a wà lórí ìdúró fún pípẹ́ ní kálukú àmọ́ wò pé ah, a ta ní àábá abẹ lọ́hùn pípọ́ ọba kó wá sí pẹ̀ kọ́ bí a níbà sí pẹ̀ lọ́dọ̀ ọlọ́hùn pípọ́ lọ́hùn wá sí ìdájọ́ báyìí o láàrin gbogbo ẹ̀dá rẹ̀ tí kálukú tiẹ̀ lọ ayé rẹ̀ ẹni tí ó lọ àjẹ́nà kọ́ ọmọ lọ àjẹ́nà ẹni tí ó lọ nínú ọmọ lọ́dún náà ibẹ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti wá tẹ̀lé táǹpé ní ash-shafa'atul kubra ìsìnkú àkọ́kọ́ tọ́yẹ́pọ̀ náà ló sì ga jù tí ànábì sallallahu alaihi tí ó ṣe ń jẹ́ ìbìnrin àlìkìyàmọ̀ tó ṣe ọlọ́run sallallahu alaihi tí ó bẹ ọlọ́run fún pé wọ ọlọ́run dákun wá sì dájọ́ láàrin àwọn ẹrúsìn oríṣiríṣi ìpẹ̀ní ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀gbìn àlìkìyàmọ̀ ṣùgbọ́n kì í ṣe yùn láfẹ́ sọ èntí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni ash-shafa'atul kubra ìpè ńlá tí ànábì sallallahu alaihi wasallam tí ó ṣe kó tó ṣe ìpè yẹn àwọn èèyàn ó ti dààmú dààbò tọ́jẹ́ pé wọ́n ó ti lọ máa bá àwọn ànábì ọlọ́run míì pé kí wọ́n wá ṣépè níwájú ọlọ́run tí gbogbo wọn sì máa sọ yí pé a àwọn ọ̀làgbára rẹ o àwọn ọ̀làgbára rẹ o àwọn ọ̀làgbára rẹ o títí títí tí wọn bu àtàrí ẹ lọ́sọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ilẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ti wá dìde jẹ́ wàá sọ pé òun náà ni ẹni tó lè ṣe ìpè yẹn níwájú ọlọ́run torí pé ọlọ́run ọba àlejòọlá ó ti pa á léṣe ilẹ̀ fún un. hadith sọ wá lórí ẹ̀ àdíì tó gan ni. ọwọ́ àánú ẹ̀yìn pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n kọ́ lọ́dọ̀ ànábì alẹ́ sàlátọ̀ kì í mẹ́sàn-án mẹ́wàá wípé wọ́n ádámù alẹ́ sàlátọ̀ sàlám. ìwọ ni ọlọ́ọ̀bà àlejò ọlá lọ́dá pẹ̀lú ara rẹ̀ ọ ni. ìwọ sì ní bàbá fún gbogbo àwa tá a dé èèyàn ńgbà ọlọ́run dá ọtán pẹ̀lú ọwọ́ rẹ̀ ó tún fẹ́ fùfù sí ọ lára tó fi ń sẹ̀mí ó tún sọ fáwọn ọmọláyíkà wípé kí wọ́n tẹ̀bá fún wọn ádámù alẹ́sàràtọ̀sàrà tírú ọ̀sẹ̀lẹ̀ fẹ́ dákan rí ńgbà wọn bá kì mẹ́sàn-án mẹ́wàá bẹ́yẹn bá a lọ ọ̀dọ̀ ọlọ́run lọ sí pẹ̀ ó sọ àánú àdìsá níbi sallallahu alaihi wasallam nìyẹn bá wa lọ ọ̀dọ̀ ọlọ́run kọ́ lọ sí pẹ̀ anabi adam aleyhi salatu salam yóò bá wa sọ fún wọn wípé ọlọ́run ọba mi ọba alekiola ọmọ ti bínú gan-an pípọ̀ lọ́jọ́ òní tó ṣe wípé irú ìbínú tọ́lọ́ ń bí lónìí ìjọ àjínde kò bínú irú ẹ̀ rí kò sì dùn bínú irú ẹ̀ mọ́. ẹ wá mọ́ gbàgbé pé ọlọ́run bá lè pẹ́ lámọ̀ kọ̀ fún mi bẹ́ẹ̀ ti yìn mí tó yìí ọlọ́run bá kọ̀ fún mi yìí pé mi ń gbọ́dọ̀ jẹ lára igi kan mo sì ya pa ọlọ́run lórí ẹ̀ ọmọ lọ jẹ́ mi igi igi yẹn tèmi tó mi lónìí o tèmi tó mi lónìí o gbẹ́mi náà ó ṣe rúgbà wájú ọlọ́run ló bá mi báyìí ẹ gbọ́dọ̀ ẹlòmíì lọ nínú àwọn ànábì ọlọ́run ànábì Ádámù alayhi salatu wassalam bí ẹ bá ní wọn àwọn ẹ̀dẹ́ ènìyàn bá bá anábì nóhù alayhi salatu wassalam wọ́n wà sẹ́pẹ̀ rẹ̀ nóhù ìrẹ́lẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ọ̀tọ̀lá anábì ọ̀tọ̀ lòjíṣẹ́ anábì lẹ́ńtọ́lọ́run fi ṣẹ́ ránṣẹ́ sí ó sì fi òfin ránṣẹ́ sí pé kọ́ máa lò àtàwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ní bá fi òfin ìní rọ̀ṣù ìlòjíṣẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ ni Nuhu alayhi salatu wassalam àwọn èèyàn wà sọ fún bẹ́ẹ̀ láti bí ara ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí á fi mọ̀ yí pé làákà èékú ọkàn lè sùn ni ní àbá sùn lọ ó lè mọ ọmọ ní ń ṣe mọ̀ kú ngbàtí ibẹ̀ náà ni ìgbọ́ràn rẹ̀ kò kú ngbàtí bá ń pè é lágbájá lágbájá zéédù zéédù pè yọmọ yọmọ jíbọ̀ wọ́n pe yọ pé hẹ̀ ta ní ń pè mí jẹ́ pé mo sùn ni. so àwọn tí wọ́n ń sọ yí pé ẹ lọ bá ádámù alayhi salatu kẹ wá ń kí ádámù mẹ́sàn mẹ́wàá ó mì pé àwọn náà jẹ́ onímọ̀ nígbà tí wọ́n wà láyé bẹ́ẹ̀ náà sì ni làákàyè wọn kò kú abẹ́rẹ́ ti tóbi ọlọ́run nígbàtí ẹ bá bá ànábì ní wà lè sọ́látọ̀ sọ́lá wọ́n tún sọ fún pé ìwọ ni àkọ́kọ́ ànábì ọlọ́run lórí ilẹ̀ ńgbà ọlọ́run ọba ó kí ọ mẹ́ta mẹ́wàá nù kọ̀ọ̀rọ̀ àwọn sọ pé abdan shakura ó ní ẹrú sí ọlọ́run tó mọ orí ọlọ́run ní pọ̀lọpọ̀ ọba tí wọ́n dúpẹ́ níwọ ní wà lè wọ́n wà ní lọ́ọ́ ti pẹ̀ fún wa níwájú ọlọ́run Oh, orí tá a ti wà nínú èyí ni wàhálà yìí ti pọ̀ jù níwà alẹ́ sàlátù ọ̀sálàmù náà sọ̀rọ̀ tá a dàmọ̀ sọ pé ọlọ́ọ̀bà àlekẹ́ láti bínú pọ̀ lónìí o ó bínú kan lónìí tó yẹ pé inú yẹn inú tó bí yẹn kò bírú ẹ̀ rí kò sì ní bírú ẹ̀ mọ́. ó ní ẹ̀mọ́mọ́ gbàgbé wípé mọ́mọ́ sí pé kan ìgbésẹ̀ náà ni mo ṣẹ́ lórí àwọn èèyàn mi gbogbo àwọn kọ́ tèmi ọlọ́run sì gbà ó fomi pa wọ́n rẹ́ àtàwọn tí wọ́n jẹ́ mọ́mì tó sẹ́kù pẹ̀lú mi ànábì ni ó sọ pé tóńtón lónìí o tóńtón lónìí tóńtón lónìí ẹ lọ ọ̀dọ̀ ẹlòmíì ẹ lọ ọ̀dọ̀ Ibrahim alayhi salatu wassalam òun náà ni ó sọ fún ọ pé wọ́n lọ ọ̀dọ̀ Ibrahim àwọn èèyàn bá tó dá àmúlọ bá Ibrahim wọ́n sọ pé rẹ Ibrahim a ànábì ọlọ́mọ ni ọ bẹ́ẹ̀ náà sì ni ààyò ọlọ́run ni ọ lórí ilẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ ọ̀wárí tá a ti wà nínú èyí wàhálà yìí ti pọ̀ jù bá wa sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó sì dájọ́ ànábì Ibrahim alayhi salatu wasalam irú tí Ádámù àti Nuhu sọ làwọn olóhùn náà sọ fún wọn wọ́n wà rántí fún wọn létí gbà wọ́n ah, mọ̀ ti pa àwọn ọ̀rọ̀ sọ́rọ̀ ìyá àwọn ọ̀rọ̀ kan ẹ̀mí tèmi tómi báyìí tèmi tómi báyìí o so ni wọ́n wà lọ bá ẹgbẹ́ wa sọ fún wọn lọ bá Musa alayhi salatu wassalam jẹ́ pé àwọn àdàpè tí ànábì Ibrahim tọ́sọ tọ́dàbí rọ́ so yọ sọ yìí pé òun ọmọ tọ́nà ó ṣe lórí ẹ̀ lónìí tó ń tóun báyìí tó ń tóun ẹ̀mí òun lòún wá bóun ó ṣe tẹ̀síra sàlá tó ń lọ bá Musa alayhi salatu wọ́n bá wa bá Musa ó ní Musa òjíṣẹ́ ọlọ́run ní ọ inú kùránì ọlọ́run ló ń sọ lẹ́tà pẹ̀lú rìsáàlà iṣẹ́ tó ń fìràn ọ àti bíbá ọ sọ̀rọ̀ fún gbóhùn ọlọ́run ọ wá ṣe ìpè fún wa lọ́sọ́dọ̀ ọlọ́run àti wà náà rí níta wà nínú ẹ̀ báyìí wàhálà ìdí pọ̀ jù. Musa alayhi salatu wa salam onáà sọ̀rọ̀ ń tádàmà àti Ibrahim sọ àti Nuh yóò tó wá sọ fún mi pé à èmi mà pa ẹ̀mí kan nígbà mo wà láyé ọlọ́run sì pa mí láṣẹ pé ń pa ó ṣèèṣì ni kò yọ wá sọ wípé ẹ̀mí mi tó mi o tèmi ti tó mi tèmi ti tó mi lónìí o ẹ máa lọ sọ́dọ̀ ẹlòmíì lẹ́wà sọ pé ẹ máa lọ́dọ̀ Isa alayhi salatu wassalam wọ́n wà bá Isa isa wà máa sọ yìí pé wọ́n wà máa sọ fún pé wọ́n máa sọ fún isa pé òjíṣẹ́ ọlọ́run ní ọ ọ̀rọ̀ ọlọ́run ní ọ tọ́lọ̀ ń jù sí mọ́ríyà ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ìní ọ òun náà wà sọ yìí pé bẹ́ẹ̀ ni wọ́n tó wá sọ fún yìí pé àtìgbà tọ́lọ́run ti dá ọ nígbà tó wà ní orí ìtẹ́ lọ́wọ́ tí wọ́n báwọn èèyàn sọ̀rọ̀ ní tiẹ̀ bí ọ̀sẹ̀ ń tọ́ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí bá a sì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ wọn náà rí ta ti wà nínú ẹ̀ báyìí ànábì isa alẹ́ sàlátọ̀ sára ìjẹ́ jésù yóò wá sọ yìí pé yóò wá sọ̀rọ̀ bí ádámù bó ṣe sọ̀rọ̀ àti nuhu àti ibrahim àti musa ìpọ́nlọ́ ọba àlejò ọlá ọmọ ti bínú kan lónìí tí ò bírú ẹ̀ rí tí ò ti ń bírú ẹ̀ mọ́. òun ọ̀wá ní sọ ẹ̀ṣẹ̀ kankan pé ló ń ṣẹ̀ ṣùgbọ́n yóò ní ẹ máa lọ o ẹ máa lọ sallallahu wa sallam lẹ́yìn ìgbà náà wọ́n wá bá wa sallallahu wọ́n ní ni ọlọ́run ìrẹ́ ni òpin àwọn ànábì ọlọ́run gangan ló sọ pé ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ wájú àti tó tún ṣẹ̀ òun ti forí ẹ̀ jìn ọ́ sallallahu wa sallam. ṣe ìpẹ́ fún wa ọ̀wárí ń ta ti wà nú ẹ̀yí nú fìtínà àti wàhálà yìí ìjọ ọlọ́run sọlọ́lá àdìsọ́ nú àdìsí wa sọ wípé fa àkúmù wà á sí tahtal arsh olóhùn wà á dìde wọn á lọ síbi àríṣù ọlọ́run fa àkàrù sajidan li rabbi azza wa jalla ìwà àforíkalẹ̀ fún ọlọ́run bá àlekẹ́ ọlá òun àforíkalẹ̀ lábẹ́ àlẹ́ àràṣe fún ọlọ́run thumma yaftahu Allahu alayya wa yulhimuni min mahamidihi wa husni thanai alayhi shay'an lam yaftahu ala ahadin qabli ọlọ́run wà sí payá fóun tóun ó tún mọ ọ̀tún nínú àwọn ẹ̀yìn ọlọ́run tíyàn fi yin ọlọ́run èyí tó ṣe wípé kò sí payá rẹ̀ fóun rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kò sì ti mọ ẹnì kankan síwájú òun gbogbo ẹ̀ tó mọ̀ òun mọ̀ fi yin lọ́hùn ẹ̀ tó ò tún mọ̀ ọlọ́run tó ṣípa ayá làásì òun lọ́bẹ̀ gbẹ́nu àwọn ẹ̀yìn ọlọ́run náà rè wọ́n á máa kí ọlọ́run ọba ní mẹ́sàn-án mẹ́wàá lẹ́yìn ìgbà náà lọ́nà ọba pé yá Muhammad irfa rasa rẹ Muhammad lórí rẹ dìde sálẹ̀ tó ìtọ́ nítorí ọba fẹ́ béèrè máa béèrè á fún ọ ishfa tó ṣàkóso ṣe pé àwọn èèyàn á ti gba ìpẹ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó nílò wọn àsọ pé ya rabbi ummati ummati ya rabbi ummati ummati ya rabbi ummati ummati olóhùn wọn wà sókè rẹ ọlọ́run àwọn àlùmọ ọhún àwọn àlùmọ ọhún àwọn àlùmọ ọhún àwọn ìjọ ọhún àwọn ìjọ ọhún àwọn ìjọ ànábì sallallahu alaihi oríṣiríṣi ni wọn bí nǹkan jẹ́ kókó jù mbẹ òun náà tọ́lọ́run náà sí ìgbé kọ́ wá jíṣẹ́ fún wọn wọ́n gbà á gbọ́ wọn ò gbà á gbọ́ inú àwọn ìjọ ànábì sọ̀sálàm náà ni náà ni àwọn tí ń bẹ lórí ìpẹ́ lásìkò láti sọ̀sálàm tó wà láyé títí táyé parẹ́ nínú ìjọ ànábì làsọ́làm ní gbogbo wọn wà kò àwọn tẹ̀sìn Islam so ummatu da'wa nìyẹn àwọn ìjọ tọ́lọ́run pé kọ́ lọ́ọ́ ṣe da'wa fún wọn kọ́ lọ́ọ́ ṣe ìpèpè fún wọn mo gbọ́ ní ẹ̀sìn Islam nígbà tí òsì láyé mọ́ àwọn afá náà tó máa ṣe kókó fún wọn. ó mọ ẹlẹ́ẹ̀kejì ni ó mọ́tò ìjáàbá àwọn ìjọ tó àwọn àlùmọ̀ oṣù ọlọ́run tí wọ́n jẹ́ pé rẹ̀ ní ti òdodo. so àníwì sallallahu alaihi wasallam yóò àmọ́ sọ fọ́lọ́run pé ó mọ̀tì ó mọ̀tì àwọn ìjọ mi àwọn ìjọ mi ọlọ́ọ̀bá wa ma sọ fún yí pé adékèlé mi ní ummatika man la hisaba alayhi min al min abwabil janna àwọn àjọ rẹ tí ò ní ìṣirò kankan tí wọ́n ṣe wájú ọlọ́run máa kó wọn lọ kí wọ́n lọ gba ẹgbẹ́ ọ̀tún wọlé nínú àjẹ́nà Allahu akbar ọlọ́run dáwùjá jọ wọn nù wọn. wà ń ṣúra káwọn náà sì fi máa ti wá omi náà àbúwá ṣùgbọ́n àwọn tí wọ́n bá gba ẹgbẹ́ ọ̀tún lọ tí wọ́n fi wá àjẹ́nà yẹn ọ̀hún ojú ọ̀nà yòókù àwọn ìjọ rẹ̀ wà ń bẹ àwọn tí ìṣèjọ rẹ̀ náà wà ń bẹ tí wọ́n jọ mọ̀ wọlé láti bẹ̀. lẹ́yìn ìgbà náà lòsí ọlọ́run wa sọ pé wọ́n lẹ́bi iná sí ibi yẹ́dì lima bẹ́yìn mi sara ayéhi ibi sara ayéni mi ma sọ̀rí ìrìjánná kàmá bẹ́yìn makata wa ajar aw kàmá bẹ́yìn makata wa busra. òsì ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run fọlọ́run búra. ó ní ti bẹ láàrin ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà síra wọn yẹn pé ẹnu ọ̀nà kan yẹn síra wọn so bí ìyàtọ̀ tí ń bẹ láàrin Mẹ́kà àti Hajar ni Hajar yẹn sì wà ní Bahrain nípa kó ṣe jìnnà tó àbí láàrin Mẹ́kà àti Basra Basra tó ẹgbẹ́ náà ní Basra tó wà ní ìlú Iraq so ó ní àdìsí yẹn bí Imam Ahmadu ṣe gbà wá nìyẹn gbólóhùn tá a kà yìí ṣùgbọ́n pẹ̀lú gbólóhùn tí díẹ̀ yàtọ̀ díẹ̀ díẹ̀ wà bẹ̀rẹ̀ tó náà wà ní sọ Bukhari àti Muslim so eléyìí ni ìpè tí anabi sallallahu alaihi wasallam tí ó ṣe òun náà là ń pè ní al mahmud ayé ẹ̀yìn tọ́lọ̀ ń ti ládìí fún anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ bá ń sọ inú Isra ayé àtẹ̀wọ̀n tí èyí tàbí tẹ̀wọ̀n tọ́lọ̀ ń pè é. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ọlọ́run nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run akíní sọlá átàlì dúdú kì sàmṣàmṣì máa pé ìrun dúró nígbà tí oòrùn tọba ti ngbà tọba ti yọ ìlà agasaki lẹ́yìnbí títí tí òun tí òkun ìmọ́lẹ̀ etí òkun ó fi dé lóru ní pé kí àyílà kí àlùfájàrí ẹ kí àyílà kí àlàsárì kó kí mọ́gíríbì kó sì kí ṣáì wọ́n kóra àánàlẹ́ náà ni ìrun àṣùbà tọ́ káfíńbẹ̀ ìwà ànábì máa gbé ń gbó lásìkò yẹn inna qur'ana al-fajri kana mashhuda ìrútẹ́ bá kí ní àsìkò àlùfájà yìí àwọn màláíkà tí ń tẹ́bọ̀ lálẹ́ wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n tẹ̀ gbaṣẹ́ láàárọ̀ àwọn náà wà ń bẹ̀ wọ́n jẹ́ ìfóńtì ọkọ̀ àlùfájà yìí wà mí nà lẹ́yìn fatahajjad bihi nafilatan lak tọ́ba dòru máa dáarun mọ́jú mọ́ ṣe tahajjud kọjá ìní fún ọ tó tún bá ń wájú ọlọ́run àtà ayẹbẹ́ àtàkàrọ̀ bùkà maqama mahmuda ẹ̀ àsìkò ọ ọ pé mọ́mìnì ọmọ ọ náà ọmọ ẹ̀yìn ọ àwọn ẹni iwájú àwọn tọ́lọ̀ ń ti dá tẹ́lẹ̀ síwájú kí wò ó ọ àwọn tọ́lọ̀ ń dá lásìkò rẹ àtìlẹ́yìn rẹ àwọn náà tó mọ ọ òun náà ní níwájú ọlọ́run lẹ́yìn ìgbà táwọn yẹn bá ti kú tó ti rẹ̀ ara tó ti súrálukú ọwọ́ àti pẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ti dákun ní àárín àwọn ẹ̀dá rẹ̀ ìdájọ́ bá wá ti ni fún mọ́mì ní òdodo lọ sí rẹ̀ ṣùgbọ́n rò pé irú relief ni fún ni ó tún jẹ́ fún torí pé oríṣiríṣi nǹkan ni ó tún bá pàdé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ìdájọ́ tán nínú tí ò ní dùn mọ́ tí ó jẹ́ ìdíyàjẹ fún eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni mọ̀jíù láì tààlà àlàmà yẹlí ìkùbíjàlá lè fọ́sílẹ̀ kọ́bọ̀ nígbà tí kálukú bá dúró tó wà lóòrò tá a péjọ ọlọ́wọ́ àlekè ọlá yóò dé níjọ́ gbìyànjú kìyàmà tí ó wàá ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn bíbí ọlọ́run ní ìbámu sí títóbi ọlọ́run àti ní ìbámu sí bí ọba ṣe wu ọlọ́run a gbọ́dọ̀ rò pé bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti máa débì kan ní ọlọ́run ó ṣe débẹ̀ a fi ọlọ́run wé èèyàn nìyẹn ṣùgbọ́n bó ló ṣe rí ọlọ́run nìkan lọ́mọ ìmọ̀ kọ̀ọ̀kan ni. Koloma, ṣùgbọ́n sọ pé òun ó dé ní ìbámu sí títóbi rẹ̀ ọlọ́run fi ń sọ fún anusuratul fajiri wípé twenty one dé twenty three pé kàlá ìdá dàtẹ̀lá arúgbó dàkà ń dàkà wàjá àrọ̀bùkà wàlímàlàkù sọ́fà ń sọ́fà wàjí ayáwó ma ìdí ń bí jahannam. يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى ọlọ́ọ̀bá àlékiọlá oníkàlà ọ̀rọ̀ orí báwọn káfírí yẹn bí a ṣe ń rò ìdáadó kàtẹ̀lá àrídù dákàá àsìkò ń bọ̀ tọ́lọ̀ọ̀bá àlékiọlá tí ó kú ilẹ̀ gbùn wàjá àrọ̀bùkà wàlímọ̀lákù sọ́fà ń sọ́fà ọlọ́ọ̀bà rí ọwà dé táwọn mọ̀láíkà ó tò lọ́wọ́ ọ̀wọ́ àwọn mọ̀láíkà ó tò lọ́wọ́ ọ̀wọ́ bí ọmọ ogun ọlọ́ọ̀bà alẹ́kẹ́ ọlá yóò dé yóò sọ wà sí ìdájọ́ láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàjí àyà ọmọ jahannam àwọn mọ̀láíkà mú jahannam wà náà يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى الله أكبر الله سبحانه وتعالى لجنا يتذكر الإنسان ọmọ èdè ènìyàn wa mọ́ gbọ́ràn sọ́lọ́ lẹ́nu ńgbà náà ṣùgbọ́n wà náà láwù dìkìrọ̀ ìgbọ́ràn yẹn àǹfààní wo ló lè ṣe fún mọ́ òun ó ti gbọ́ òun ó sàwọn ọmọ tẹ̀lé kò wúlò mọ́ eléyìí ni ìṣẹ̀lẹ̀ rẹ bá ti sọ wá láti wá sí ìdájọ́ láàrin àwọn ẹ̀dá ní ìbámu sí títóbi rẹ̀ a gbọ́dọ̀ tú sí nǹkan mi kan agbára ọlọ́run ni ó wà àti ọlọ́run ni ó wà mú gbogbo oyún náà ló ní tiẹ̀ náà ní èdè lárúbáwá amúrùlá àtà amúrùlá ìfàlà àti agbára ọlọ́run náà dé tiẹ̀ ní ọlọ́run ló wà. ṣùgbọ́n bó ni ó ṣe wá òkú sọ̀rọ̀ ọlọ́ ọlọ́ nìkan lọ́mọ. bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti ṣàlàyé mí náà pé arahmanu alàlẹ́ àríṣì ṣàwá ọlọ́wọ́ bá àlékọ́lá ogun wa lórí àríṣù rẹ̀ bó ló ṣe gún ọ nìkan lọ́mọ ní ìbámu tí tóbi rẹ̀ ni kò ní ìdíkà máa tọ́ pinpin rẹ̀. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ yìí ni ẹlẹ́ẹ̀kẹsàn-án yóò ṣẹ̀ṣẹ̀ wá gùn náà ni rúyàtúláì tààlà fi àròsọ àti kìyàmà rírí ọlọ́run níbi tá a ti fẹ́ ṣe ìdájọ́ rírí ọlọ́run níbi tá a ti fẹ́ ṣe ìdájọ́ rírí ọlọ́run èyí ọ̀kọ̀ọ̀kọ̀ rò wípé rírí ọlọ́run gan tẹ́rì wà fún ká tó wá pé a rí níbi tá ti fẹ́ ṣe ìdájọ́ eré ọlọ́ọ̀bà àlekọ́lá ẹ̀rí wà fún tọ́dọ̀ àwọn alùsùnà wal jamaa àwọn tí wà lórí súnà ní sọ̀sọ́là jẹ́sà lórí ìlànà ní ìwọ sallallahu alaihi wasallam Quran tọ́ka sí àdìsá ní sọ̀sọ́là tọ́ka sí ọlọ́ọ̀bá ń sọ nínú suratul qiyamah yìí 22 àti 23 wujuhun yawma idhin nadira àwọn ojú kan yóò tutù dòdòdó tí ó rẹwà ní ọ̀run alikiyama ike ọlọ́run yọ hàn ojú yẹn ayé náà tọ́lọ́run bá ti kẹ̀ fún yàn tí ń jẹ̀jẹ̀ mú rọ̀ tí ó sì tí ń sùn tí ń tí ń ara rẹ̀ ọmọ dẹ́ yàtọ̀ láì fi kírímù para bá ti àwọn ojú kan yóò tutù dòdòdó níjọ́ gbé àlìkìyàmà kíkẹ Ọlọ́run hàn lára rẹ̀ pé inú ẹni tọ́lọ ń kẹ́lẹ̀ eléyìí tí ò sí dààmú fún tí ò sí fòyà fún ilà àárọ̀ bì náà fi rọ yóò wu Ọlọ́run ọba rẹ̀ níjọ́ gbé àlìkìyàmà yóò mọ̀ wu Ọlọ́run ọba àlìkìyọlá ọlọ́run sọ ń pa àwọn káfíìn ìjọ àjíǹde nínú sọ́ràtù mọ̀tọ̀fífì àyà 15 ọlọ́run ní kàlá innahum arọ́bìhìm yawma ìdìn lamahjubun ọ̀rọ̀ orí báwọn káàbìrì ṣe rí bí wọ́n ti ń ro yẹn dájúdájú kàlá hàkà nìyẹn ní ti òdodo innahum arọ́bìhìm yawma ìdìn lamahjubun wọ́n di wá gàgà fún wọn wò nílé ìnàrọ́ lọ́n tó wá dà kìyàmà àìní rí ọlọ́run lálẹ́ kìyàmà fún kéèfèrí ìdí àjẹni ọ̀jẹ̀ fún un rírí tí mú mi ní ó rí ìdùnnú ní ọ̀jẹ̀ ẹ̀kùn ìmáàmù ṣááfì sọ pé níbi àyà mùtọ̀sífì nìyí ó ní ìyẹn gan ti tó bọ́lá ọba bá ti ẹ̀sọ́ mí ìkalẹ̀ mọ́ mú mi ní ó rí ọlọ́run torí pé ń gbọ́ ọlọ́run bá lòun dí gàgà fáwọn káàbìrì ipe wọn ò ní rí òun ìtumọ̀ ẹ̀ nípa àwọn mú mi ní ó rí

anabi sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ nínú hadithi rẹ̀ ipe ilé yẹn òun náà ní rírí ọlọ́ọ̀bà àlèkè ọlá òun náà ní rírí ọlọ́ọ̀bà àlèkè ọlá hadithi ẹwà ní sọ́yìn muslim nínú hadithi suhail wọ́n sọ pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ipe idha dakhala تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجينا من النار قال فيكشف الحجاب فما عطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل وشلون sàtàrà sọ pé táwọn ará ilé àjẹ́nà tí الجنة táwọn ọlọ́ọ̀bà àlekèọlá yóò wá máa sọ fún wọn yí pé ǹjẹ́ ń fẹ́ nǹkan kankan lẹ́yìn gbogbo ìgbàdùn tẹ́ ń gbádùn àjẹ́nà yìí kí n tún ṣe fún yín bí ọmọ àjẹ́nà ọmọ sọ yí pé a èrè ọlọ́run tó kò ti sọ ojú wa di ti ìmọ́lẹ̀ ńbẹ́ńbẹ́ sọ́ọ̀dì funfun ó ti fi kó wá kó sínú àjẹ́nà ó ti sọ akóǹbí iná yẹn pé ìtẹ́lọ́run ti wà fáwọn òṣìṣẹ́ ọlọ́run tàṣálà ní gbàtọ́ ọlọ́run bá gbọ́ ilé ìtẹ́ sọ ọlọ́run wà á sí gàgà kú làwọn mọ́mìnì ọ̀wà rí ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run tàṣálà sọ pé ọ̀wà á ní sí nǹkan kan tọ́lọ́run ṣe fún wọn tó dùn wọn wọn tó rí tí wọ́n rí ọlọ́run àjẹ́nà lẹ́yìn ìgbà náà lọ́wọ́ akáyà ìpele lẹ́bi iná ahsanul husna wa ziyada àwọn tí wọ́n bá ti dáadáa àjẹ́nà láti jí nkí wọn wa ziyada àti àdékún lórí àlìjẹ́nà ó náà ní rírì ọlọ́run títúwọ̀ yìí pé koran fi rinlẹ̀ fáàrí ọlọ́run níjọ́ bí alẹ́ kìyàmà bẹ́ẹ̀ náà ni àdìsá nàbí sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ fáàrí ọlọ́run ṣùgbọ́n ìgbà wo láàrí ọlọ́run sí irú èèyàn wo ni ó sì rí ọlọ́run mọ́mì ni ó rí ọlọ́run ní àlìjẹ́nà kò sí èméjì ń pa yẹn pẹ̀lú ń tá a ti nínú hadith àti nínú koran. níbi tá a ti wá dúró gba ìdájọ́ lọ́dọ̀ ọlọ́run ń ṣìlú jọ náà táàrí ọlọ́run bàbá àní rí ọlọ́run a ti fi pé rírí ọlọ́run fẹsẹ̀ rinlẹ̀ táwa ni ó rí ọlọ́run gbangba tí ó mọ̀ tí ó rí ọlọ́run ọba àlejò ọlá ọ̀rọ̀ oríṣi mọ́mìnì nìkan ní orí ọlọ́run àwọn káàbìrì ò ní rọ́lọ́run rárá bẹ́ẹ̀ náà sì ni àwọn tí ń ṣàfihàn Islam tí wọn ò sì ṣe nínú àwọn yẹn náà wọn ò ní rí ọlọ́run. àwọn kan sọ wípé ẹ ń bá ń jẹ́ pé mọ́mìnì nìkan ìní ọmọ rí ọlọ́run lórí ẹgbẹ́ àkọ́kọ́ yẹn múmìnì nìkan ní ọmọ ọ̀rọ̀ àwọn sọ pé rárá ní àti mùnàfíkì ọ̀rọ̀ ọwọ́ pé lòun ṣe Islam yẹn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn Ọlọ́run wà dí gàgá fún mùnàfíkì mú mi nìkan ní ọ̀sẹ̀ kùtì ọmọ wà wà ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ti nírètí ìbànújẹ́ pé yé ṣé tòun ọ̀tá báyìí ọlọ́run tó yẹ fún ọmọ ẹ̀sìn lòún mọ̀ rí tóun ò sìn. so àfáàwá Ibn Qayyim so ó ní tí ó tẹ̀sán lọ́dọ̀ òun náà ni pé àti múmìnì àti káàfìrí ní ọ̀kọ̀kọ́rọ́ lọ ná níbẹ̀rẹ̀ àlìkìyàmọ̀ nígbà tó ọlọ́run bá lóun fẹ́ wá sí ìdájọ́ fẹ́ dà lẹ́yìn rírí tí kálukú bá kọ́ rí ọlọ́run àwọn káàfìrí ò wà ní rọ́lọ́ mọ́ yóò wá jẹ́ bàlùjẹ́ burúkú fún wọn. so èrè ọlọ́run lágbègbè tó ga ni o lágbègbè tó ga láti mọ èrè ọlọ́run torí pé ọlọ́run sọ pé arahmanu alala arisi tawa ọlọ́run ọba ọba tó gún wa lórí arisi rẹ̀ ni ọlọ́run jẹ́ àjọwà nínú ẹni tí ó rí ọlọ́run nírú ìdùnnú ọlọ́run jẹ́ náà dáa fún wa. ìtẹ̀lẹ́ lẹ́ẹ̀kẹwàá òun náà ni pé lẹ́yìn ìgbà tọ́lọ́ ń bá dé tọ́wọ́ àti olong olong tí a sì rí ọlọ́run ọlọ́run gan-an tún wá sọ̀rọ̀ kí kálukú ọ̀kẹ́tì rẹ̀ gbọ́. sísọ̀rọ̀ ọlọ́run kò sí èmi dín bẹ́ẹ̀ ọba àlèpẹ́ láti ọ̀nà súrọ́sì nìta àyà one sixty four ọlọ́ọ̀bá àlékiọlá ọba Musa sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ láàyè mí inú suratul A'raf àyà 143 ọlọ́run ni wàlá mọ́já àmúsá límì kọ́tínà wàkàlámọ̀wò rọ́bùbù ìwà nábì sọ fún wọn sọ fáwọn ọmọ Ísírẹ́lì àtàwọn káfìrí nì ìgbé àsìkò wà tó pé Musa ọwá sí àyè tọ́lọ́run bá sọ pé kọ́ wá bẹ́ẹ̀ náà sì ni àsìkò tó lọ́n wá lọ́wọ́ wákàlá mọ̀kú ọlọ́run ọba rẹ̀ wá bá sọ̀rọ̀ kọ́lá rọ́bì àrìní àǹdùrí ilẹ̀ pàtọ́rọ̀ náà dùn mọ́ nílé ọlọ́njẹ́ ń rí túmọ̀ sí pé ọlọ́run ọba tí máa ń sọ̀rọ̀ ni ọlọ́ni tìlíkà rúṣùlù fàgbọ́lì náà bá mínú mọ̀ńkàlá mọ́ ọlọ́ni àwọn òjíṣẹ́ tá a rán sí yín ọlọ́run gbọ́lá fún apá kan nu wọn jẹ́ apá kan lọ nínú nkàlámọ́lá ọ̀nbẹ́nu ẹ̀tọ́ ló ń bá sọ̀rọ̀ omi ìpè ọlọ́run ọba àlejò ọlá ọba tí máa ń sọ̀rọ̀ ni. ọlọ́run tiẹ̀ tún wá là mọ́lẹ̀ fọ́rọ̀ ọ̀hún ọlọ́run ọ̀rọ̀ tó ṣe pé ọ̀pọ̀ ni tí ò lè tán láéláé. ọlọ́run sọ ní suratul Luqman aya twenty seven àti suratul Kahf àyà one hundred and nine. ọlọ́run ní kul law kana al-bahru midadan li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walau ji'na bimithlihi madada ní suratul Kahf àyà one hundred and nine. ọlọ́run ní sọ fún wọn tí àwọn odò ilé ayé tó lọ di ink tó di kàdáà. fún ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń sọ. ọlọ́run ọba sọ pé àwọn odò ilé ayé yẹn wọ́n gbẹ tán tí ò ní sí nǹkan kan bẹ̀ mọ́. sẹ́kí bí àwọn èèyàn bá ti mú kọ́lámù lọ tí wọ́n ń kan omi tí fi kan tí wọ́n fi ń nǹkan lẹ̀ ni wọ́n ti ń kọ ọ̀rọ̀ ọlọ́run kí wọ́n wá kọ́ ọlọ́ọ̀bà àlekọ́ tó sọ pé ọ̀rọ̀ tó wọn ọlọ́run ò ní tán tó do gbogbo odò wọn fi gbẹ kódà tí wọn tún mú rú ẹ àpèjúwe rú gbogbo odò tí mẹ́rin ayé mi ò sí wa. òtí tí wọn ìpín ọlọ́run bá wa ọba tí mò ń sọ̀rọ̀ ni ntí ọba sọ̀rọ̀ àlébù ni àlébù bá nǹkan abala kan nù abala ẹlẹ́ẹ̀kejì wa ni pé jọ̀mílẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́ọ̀bà àlìkìyọ́lá ìròyìn sísọ̀rọ̀ ń bẹ fún un níjọba ìkìyàmà nígbà tó bá fẹ́ dájọ́ láàrin àwọn ẹ̀dá ẹ̀ inú tó ń tọ́ka sí náà ní tó wà ní suratul A'raf àyà kẹfà sí keje ọlọ́ba sọ pé falanẹ́sì alánàlẹ́dínà ursila ilayhim falanẹ́sì alánàlmùrsalin falanakussanna alayhim bi'ilmin wa ma kunna ghaibin ọlọ́ba sọ pé fala nasi anna alladhina ursila ilayhim àwọn tí a fi sẹ́ránṣẹ́ sí àwọn tí a fi sẹ́ránṣẹ́ sí ta ni wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run á bí wọn léèrè ọ̀rọ̀ tó wá jọ mi àlìkìyàmọ̀ pé sáwọn ànábì ọlọ́run yẹn ti ń jíṣẹ́ wala nasi anna al-mursalin àwọn ànábì ọlọ́run náà ta àti sẹ́ran á bá wọn náà léèrè nítàwọn èèyàn yín ti hàn tẹ̀lé yín kí kálukú ọ sọ̀rọ̀ lójú kálukú ọlọ́run dákun ọ ṣàánú wa lọ́jọ́ náà o ẹ̀sìn kálukú ọ̀yọ́ ẹni tó fi ṣẹ́ pamọ́ tí ò jíṣẹ́ àti ẹni tí ẹ jíṣẹ́ fún tí ò ṣe ẹni tó ní mímọ̀ tí ò lò àti ẹni tí ò ní tí wọ́n ti sọ fún tóun náà kà sí ọlọ́run tó ń sọ fún wa pé yawma ma Allahu rusula fayaqulu madha ujibtum qalu la ilma lana innaka anta allamul ghuyub ní suratul Maida àyà 109 ọlọ́run ní ọjọ́ àjíǹde ń bọ̀ tọ́lọ́wọ́ bá kó gbogbo àwọn òjíṣẹ́jọ́ tọ́lọ́wọ́ bá wà máa sọ wípé madha ujibtum omi sọ̀rọ̀ kí ni a fi jẹ́ yín kí a dá yín lóhùn àbí wọn ò dá yín lóhùn ńgbà ẹ̀ jíṣẹ́ fún wọn kí ni a sọ ẹ máa sọ lójú wọn báyìí kọlu la ilma lana innaka anta allamul ghuyub àwọn ìwọ ọlọ́run ìmọ̀ tí wọ́n ò tó nǹkan àwọn òní mímọ̀ ìwọ ọlọ́run lọ́ba tó ọmọ gbogbo kọ̀kọ̀ pátápátá àti ń tiẹ̀ àti kí wọ́n dá wa ló àti kí wọ́n dá wa ti mọ̀ tí túmọ̀ sí pé ọlọ́run bá lè kí ọlá yọ bá ọmọ ẹdẹ èèyàn yọba sọ̀rọ̀ ní òmìnira kìámà yọọ ma béèrè lọ́wọ́ àwọn ànábì Ọlọ́run yóò sì máa béèrè lọ́wọ́ àwọn tó yẹ awọn wọn àwọn ànábì Ọlọ́run èyí ànábì Ọlọ́run tẹ jíṣẹ́ àwọn náà máa kó Awọn àwọn náà rí ìkẹ́ ń gbọ́ yìí àwọn tí wọn sá Ọlọ́run náà gbọ́ táwọn Ọlọ́run kò sí èméjì ń bẹ pẹ̀lú ìtọ́ka Quran àti àdìsá nàbí sallallahu alaihi wasallam ìtí ọlọ́nu sọ́nù sọ́yìn Bukhari inú àdìsí Abdullahi ibn Unais onímọ̀wọ́ tí òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé yahshurullahu al-ibad fayunadihim bi sawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qabra ana al-malik ana ad-dajjal Allahu akbar ó ní ọlọ́run bá àlekè ọlá òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ó kó àwọn èèyàn jọ́njọ́ ń dàlì kìyàmà hashuru nìyẹn lẹ́yìn báàkù ọlọ́run ọba yóò wá pè wọ́n pẹ̀lú gbólóhùn kan tó yẹ pé ẹ̀ ń súnmọ́ ẹ tó dínà bákan náà wọ́n ti gbọ́ kò ní sí pé èmi ọ̀gbọ́ dáadáa ọlọ́run bá sọ pé anẹ́lì mẹ́líkù mi ọlọ́run lọ́ba òdodo mẹ́líkù yọ̀mù dín tàǹtù náà nù anẹ́dá yíyá èmi lọ́ba tí mo máa san kálukú lẹ́sàn-án tẹ́tọ́ bá ṣe ní dàjíyá sòtí tí wọ́n yìí pé ọlọ́run bá àlèkè ọlá yọ bá wa sọ̀rọ̀ níjọba ní àlèkè so inú mọ́mì ni ọmọ dùn inú káfí ọmọ bàjẹ́ àti asọ̀tò ṣùgbọ́n àyà mi ń bẹ tọ́sọ pé ọlọ́run bò ní báwọn kan sọ̀rọ̀ níjọba ní àlèkè yá mà ìtumọ̀ ẹni pé ọlọ́run ní báwọn sọ̀rọ̀ tí ó dùn mọ́ wọn nú ìjẹ́pọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ rárá ní ìtumọ̀ ọ̀rọ̀ tí ó dùn mọ́ wọn nú táwọn náà pé àmọ́ tí ẹ gbọ́rọ̀ gidi àwọn gbọ́rọ̀ dùn lọ́dọ̀ ọlọ́run kò ní ṣẹlẹ̀ fún wọn. lọ́lọ́ ọba fi ń sọ nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àti innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitabi wa yashtaruna bihi thamanan qalila ulaika ma ya'kuluna fi butunihim illa an-nar wa la yukallimuhum Allahu yawmal qiyamati wọ́láhùn àdáàbò ní àlè ọlọ́ba alókè ọlọ́sọ ìgbé iná lẹ́bí iná ya túnmú náà mọ́ àǹzálàlá dájúdájú àwọn tí wọ́n ń ṣe àfipamọ́ ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ mínàlì kìtàbì nínú tíra ọlọ́run ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú tíra ọlọ́run tọ́jẹ́ òdodo wọn fi wọ̀yẹ́ sẹ́rù nàbìhì sámánà ńkọ̀lí lá nítorí owó tasọ́rẹ́ tí wọ́n gbà lọ́dọ̀ àwọn ènìyàn ni wọ́n fi torí ẹ̀ fipamọ́ àwọn yẹ̀húdínù àtàwọn nàṣọ́ra òdodo tí bẹ́ẹ̀ nù tíra ọlọ́run mo fi pamọ́ nítorí owó tí wọ́n fẹ́ kó jọ nínú ilé ìjọsìn bẹ́ẹ̀ náà ti di àwọn mùsùlùmí náà sọ̀tẹ̀ wípé wọ́n nímọ̀ sí òdodo nítorí owó tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ àwọn olówó àbí lọ́dọ̀ àwọn tálákà ẹgbẹ́ wọn wọn ò ní sọ òdodo yẹn fún wọn ọlọ́wọ́ bá sọ pé ma ya'kuluna fi butunihim illa an-nar kò sí tí wọ́n jẹ síkún ara wọn jù náà lọ iná ni wọ́n ń kó mi wọ́n fi òdodo tí bẹ́ẹ̀nu tira ọlọ́run wọ́n fi pamọ́ nítorí kí ìtòdí ẹ kí improvement ó báwọn èèyàn lórí ẹ̀ nínú ìgbésí ayé wọn wọn ò ní sọ nígbà tí wọ́n ti kara wọn sí pé àáfàá àti òní lọ́nà míì ju kọ́ máa jẹ àwọn èèyàn kọ̀lọ́nà míì kò ní tí ọwọ́ kan tí ó ṣe kò ní tí oṣù kan tí ó ṣe kò ní tí ojúmọ́ kan tí ó ṣe kọ̀lọ́jà kan tí ó sáàmà gbowó lọ́wọ́ àwọn èèyàn sáá ntí òtún àdúrà rẹpẹtẹ yóò dájú alẹ́ ni tí ọ̀yẹ́ wọn fà yóò gbé wọn fà ni kó lè rọ́nà lọ kó lè rọ́nà lè rówó gbà àtòkú àtàyè gbogbo àjẹpọ̀ ọlọ́ba sọ pé náà ní ọlọ́ni máa náà kò sí tí wọ́n jẹ fún ara wọn ju iná lọ wàlá yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́wọ́n bá ò ní bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀gbìn dàlí kìyàmà àwọn káàbìrì nù kéde mú mi ni o wàlá yuzakkihim ọlọ́wọ́n ní fọ wọn mọ́ fún bí ẹ̀ṣẹ̀ wọn walahum adhabun alim ìyá lérò fún ó ní pé kò mí ìpè ọlọ́run ní bí wọ́n léèrè nǹkan kan lálẹ́ kìí àwọn pé ẹ̀ bí wọ́n dá àjá tó mọ̀lẹ̀ àwọn tá a rán sí yín kílẹ̀ jẹ́ pé wọn ṣùgbọ́n àwọn ò ní gbọ́rọ̀ ọ̀dùnnú tí ó dùn mọ́ wọn ọ̀rọ̀ tí ó tó bá wọn níjẹ́ iná ni wọ́n máa gbọ́ látọ̀dọ̀ lè ọlọ́run ọba ó ṣèdè sẹ̀ pẹ̀lú wa tí kálukú náà ó ti gbọ́ ọ̀nà tí kálukú ó fi gbọ́ ọlọ́run ló ti mọ̀ ló ti yanjú ẹ̀ ló ti pàfẹ́tì ẹ̀ ìyẹn ò ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá nínú ìṣẹ̀lẹ̀ bí ṣẹ̀ṣẹ̀ ṣe ń tẹ̀lera wọn níjọ́ àjíǹde. ìdánwájẹ́ ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni táàtò ní àlàárùbù alọ́láyé azza wa jal fi mọ́ọ́kì ẹ̀dá kọ̀ọ̀kan wa máa yọjú sọ́lọ́run kọ́mọ bọ́ síwájú ọlọ́run lọ́kọ̀ọ̀kan fún sí rosẹ́ à ah, lọ́dọ̀ àbújọ́jọ́ náà dáa fún wa so orí ìbẹ̀yẹ láti sí insha Allah ta'ala táàmù wa kan á bá lọ́la àfa olórin sọ wípé àfọ oníṣúhùdù ọ sọ pé wọ̀yọ́ ọmọ làhásírì abúzárù kulli amúrin ìdáàdù ìyàbùnà àádámà lèlè ìdíje káàbí wà alifa kúlà sọ́ọ̀lì àti ní àtàhà wàtẹ́ jí àti ìdáná àfìkítàbí. oníwọ̀yọ́ mọ̀lá hashiri ọjọ́ tó náà bọ́ gbẹ́ ìdájọ́ àbúzárùkù lè amúrin ní máa bá ní lẹ́rù jù nínú gbogbo àlámọ̀rí ìgbàwò wo ni ìbẹ̀rù yẹn wà á dé tí yóò lékè ńkà lọ́kàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìdáàdù ìyàbọ̀nù àdàmà lè ní ìsáàbí. nígbà tí wọ́n bá sọ pé lágbájá ọmọ lágbájá ọ̀yá ìṣirò ti bọ́wájú ọlọ́run ẹ̀rọ báyẹn náà dáa fún tí bá ní sẹ́jú ọmọ amúrù ìwọlọ́kàn arúgbó nìyẹn kálukó tiẹ̀ tí ò mú kàn lọ rárá ọlọ́run ti yára níbi ìṣirò sẹ́ wàhálífà kúlà sọ́ọ̀lì àti ní àtàhà ìdí àti ìjà náà gbogbo dáadáa ti èyí eyori rí nínú tíra náà nínú ìwé tí àmàlà ẹ̀kọ́ gbogbo aburú tó ṣe pátá aláì níbi kankan lẹ̀ lẹ́yìn òrì tọ́nà láà kó bọ̀ aláṣì ní jọ́nà o ọlọ́mọdé àti ìwọ́ tú o ọ̀sán àbójúkò fún wa o ọlọ́run ń sọ ń súra tó lè ha kọ̀ àti eighteen yìí pé wà yá mélòó àríṣà rọ̀bì kàfà ó hùm yà má ìdí ń tàmá níyà yà má ìdí ń tùrọ̀dúnà látàfàmì nǹkan káfíà ọlọ́ni níjọ́ ní àlìkìyàmà wọ̀yá hamilu aisha rọ̀bí kàfà ọkọ̀ mú ya ọmọ ìdè ìsámá níyà àwọn mẹ́jọ nínú àwọn màláíkà ni wọ́n rú àlẹ́ àràṣẹ ọlọ́run fún ó gbé ìdájọ́ yá ya ọmọ ìdè níjọ́ náà tòrọ́dú kálukú ọmọ wájúwájú ọlọ́run lọ́kọ̀ọ̀kan látàfà mí nǹkan kábíyá kò ní gbogbo tí máa pamọ́ ò pamọ́ fọlọ́m níjọ́ náà oníṣì nǹkan kan tí ó pamọ́ fọlọ́n ọlọ́run tó sọ ọ́nù suratul Kahf àyà forty seven àti forty eight ọlọ́run ní wàyà ọmọ níṣẹ́ yìírù lè dìbà làwàtàrà àrùdọ̀bà àrídàtàn wàhásárì náà hom falam nughadiri minhum ahada wà òrìdú àlàárọ̀ bí ká sọ fáńlá kọ́líjì tùmú náà kàmá kàlákínà kùm àwùwàlámà rọ̀ balizà àmútùm

fàlámùnàgá abirimini fún ahadan ànífẹ̀ẹ́nì kankan lẹ̀ láì gbàjọpọ̀ níjọba ní alìkìyàmà wàhùn ìdú àlàárọ̀ bí kà fà á níjọ ìjọ ní kálukọ́ máa bọ́ síwájú ọlọ́run ìkálukọ́ máa bọ́ síwájú ọlọ́run àwọn àlùmọ́ ànáyì sàtàlà ọ̀tọ̀ àwọn àlùmọ́ ayíṣà ọ̀tọ̀ ti Mùsá ọ̀tọ̀ ti Ádámù ọ̀tọ̀ rẹpẹtẹ lábẹ́ àlùmọ́ ń ṣe ọlọ́run àwọn tàbí òtùdó lọ́tọ̀ tàbí ìnà òtùdó lọ́tọ̀ àwọn ìjọ lóríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n rídú aláàrọ̀ bí ká sọ fà á wọ́n mọ̀ wọ́n mọ̀ tẹ́rí wọn wá sọ́dọ̀ ọlọ́run lọ́kọ̀ ọ̀kan tí kálukú tó lọ́wọ́ ọ̀wọ́ lọ lákọ́díjì tùmúnà kàmá kálákínà kùn áwùwàlà mọ́rọ̀ ọlọ́ọ̀bá ọmọ sọ pé báwo ọlọ́run bá ti dá yín lákọ̀ọ́kọ́ iná ilẹ̀ tó ti pa ọ̀dà wá báwo ọlọ́run yìí baliza amutum alànàjà alàlà fún mọ̀ ìdá síbẹ̀ ní lẹ́mìí pé ijó orú ọjọ́ báyìí ò ní pé ni ẹ̀yin káàbìrì àti àtẹ tí ń gbé àwọn mùsùlùmí wọ̀ tí ń ṣe bí ẹgbẹ́ mùsùlùmí tí ò tiẹ̀ máa rántí pé ìṣirò sẹ́ńbẹ́ lálìkì àmọ̀ pẹ̀lú sẹ́ńbẹ́ ọlọ́run dákun jẹ́jọ́ náà dáa fún wa o níta bá ṣe tó bá gbọ́ sójú ẹ̀ kí ọlọ́run bá lè kí ọlá kó gbà ní ìbádà fún wa níta bá kú díẹ̀ káàtó ọlọ́pọ̀ sàmójútó fún wa bẹ́ẹ̀ o ọlọ́run mọ̀ sí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا